náà ń bọ̀. ẹ jẹ́ kí n gbọ́ ẹnìkan tí ń sọ̀rọ̀ o màá sọ tó o now ntí ẹlẹ́yà yìí sọ ni wípé obìnrin tó bá ń lọ sílé ọkọ ó gbọ́dọ̀ mọ̀ wípé ilé ọkọ ó yàtọ̀ sílé bàbá ó yàtọ̀ sílé ẹ̀gbọ́n ó yàtọ̀ sílé àbúrò tó o bá fi lè ń lọ sílé ọkọ ó gbọ́dọ̀ ti mọ̀ wípé ibi tó ń lọ yìí o ò ń lọ kọ́ ẹ̀kọ́ ni ohun tó o lérò pé o mọ̀ ọ́ ṣe tó ń sì bá sọ pé o mọ̀ ọ́ ṣe. ọ gbà pé o mọ̀ ṣe ni yọọ wá sọ fún ọ pé kò o ṣe bá mi ìyín ò wá la kó o wá máa dì kọ o máa kájọ bí aka kò lálọ ọ gbọ́dọ̀ máa ṣe bọ́pẹ́ bá ṣe fẹ́ kó o ṣe ọ gbọ́dọ̀ máa ṣe ní ọkọ ni arábìnrin wa parí ọ̀rọ̀ yìí wípé. níwọ̀n ìgbà tó ti já sí pé ilé ọkọ ló wà tọkọ rẹ sì gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí oníbàáwí rẹ tó bá wá kọ̀ tó ga sí pé ìbáwí kì í bọ́ ọ láàmú a jẹ́ pé ibi tọ́rọ̀ bá wá yọrí sí fún ọ ibi tọ́rọ̀ ẹ bá yọrí sí ó ṣe kí ni ọ gbà pé n tó béèrè fún olórí òun tọ ọya ẹlòmíì. alaikum salam. ohun tí ẹlẹ́àìsọ náà ni wípé ọ̀gá méjì kì í gbénu mọ́tò kí olówó kó gba ìródan kí eh, ìwọ̀fà náà kó jẹ́ agùnmọ̀tẹ̀ káwọn méjèèjì jọ wá gatóra wọn nínàró kò lè rọgbọ obìnrin tó bá ń lọ sílé ọkọ ó gbọ́dọ̀ gbà wípé òun ní ọ̀gá ó sì máa wá ìyọ́nú ọ̀gá rẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ ibi tí ọ̀rẹ́ ẹ̀ bá já sí kọ́ mọ̀ pé òun lòún fọwọ́ ara òun fà á tọ́ now wa alaikum tọ́ ohun tí ẹlẹ́yà sọ ni wípé òun lérò pé ẹni tí ọ̀rọ̀ yìí gbèrú tọ́rọ̀ yìí ṣe mọ́ lára bí ò bá tí ì máa gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò padà máa gbọ́ ọ létà ó yẹ kó wá kó túnra ẹ̀ ṣe kó gbé orí ara rẹ̀ sàá kó mọ̀ wípé ohun tí ọkọ fi lè gbé ìgbésẹ̀ pé ẹ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe ó ní àmì ló jẹ́ wípé ọ̀rọ̀ náà ó ti gèjì ẹ̀mí ọkọ tó bá ti di pé nígbà tó ti di pé ọkọ ti sọ pé à ẹ̀yin èèyàn ẹ gbà lámọ̀ràn àbẹ̀yìn àfáà kí ni kí n ṣe definitely ọ̀rọ̀ yìí ó ti kọjá bìkìáfù ìyẹn ni kárábìnrin yìí kó wá rí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ti dójú àmì lọ́dọ̀ ọkùnrin yẹn kó wá tún rẹ̀ ṣe olóore fún un bí bẹ́ẹ̀ kọ́ tí ó bá tún rẹ̀ ṣe tó sì ń ká gidi borí náà àga sí wípé a lè sọ pé kí ọkùnrin yẹn kó máa wò ó ràn torí pé tẹ bá gbọ́ tẹ bá gbọ́ ìbéèrè yẹn dáadáa ìtumọ̀ ẹ̀ ni wípé ká sọ pé gbábọ́ síbì ọkọ sọ pé a ah, má gbé abọ́ síbì bíbà ẹni kó o gbé sí yóò lóun ti gbọ́ àmọ́nú rẹ̀ ò ní dùn tí ó sì gbà ní iye wákàtí kó tó lè túraká sí ọkọ ṣé kọ́kọ́ wá máa dákẹ́ tó ti gbé abọ́ sí tó gbé kọ́ọ̀pù sí. Si, inú abọ́ tí òye ó gbé sí ni kọ́kọ́ máa dákẹ́ kọ́ máa wò ó ran ṣé tá à ń pè nígbéyàwó nù ṣé tá à ń pè lọ́kọ nù ṣé tá à sì ń pè ní aya nù so ẹlẹ́wàá ń sọ wípé irú obìnrin bẹ́ẹ̀ kó lọ mọ̀dájú wípé kò lè máa bá ìgbésí ayé ẹ̀ lọ bá yẹn nílé ọkọ àwọn òsì sọ pé kọ́kọ́ kọ́ máa wò ó ràn so táàtú ní nǹkan mìíràn tó fẹ́ sọ nínú yín ọ̀rọ̀ yín ni o ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ni àwọn ọkùnrin kọ̀dá sí ni o ọ̀rọ̀ yín ni o ń padà làyín lọ́yẹ̀ o lórí ẹ o àmọ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ tẹ́sítì kí ni ntẹ́yìn gan lè tẹ̀lé mú wá lámọ̀ràn lórí ọ̀rọ̀ náà ìyá ṣé ìyàwó yín ti dẹnu sọ. So? aha ó ti gbẹnu sọ fẹ́ bí yín òkè tọ́yì ẹ wá máa gbọ́n tí mo fẹ́ sọ báyìí agbo ìmọ̀ agbo ìmọ̀ ẹ̀sìn òun la wà gbogbo nǹkan tó bá sì ti ṣẹlẹ̀ sí mùsùlùmí ló di dandan ká béèrè kí lẹ̀sìn sọ lórí ẹ̀. gbogbo nǹkan tí ọba ti ń ṣẹlẹ̀ náà ni a lè gbé wọlé sí abẹ́ kí ni ẹ̀sìn sọ ní orí rẹ̀. nǹkan àkọ́kọ́ lórí mọ́síálà yìí ó ní pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni àìsàn tí ń dààmú èèyàn tá a bá ti mọ àìsàn tí ń dààmú èèyàn á wà á mọ oògùn tá a rẹ̀kọ́mẹ́ndì fún bí ẹ bá wo àkọlé tí mo fún abala ọ̀rọ̀ ìfẹ́ yìí oríṣìí oríkunkun obìnrin ni mo fún un oríṣìí oríkunkun obìnrin ni mo fún un pírọ́blẹ́mù tí obìnrin yẹn ní náà ń pè ní orí kunkun nushuz náà ń pè lárúbáwá nushuz nun shin àti zayu nushuz ni wọ́n ń pè lárúbáwá nasu wáyé lórí ẹ̀ gangan nínú Quran. wàláàtì takàfúnà nùṣúzà ùnà àwọn obìnrin tí ẹ̀rù orí kunkun wọn ti ń bà yín ah bọ́bìnrin ṣe ń bá mi lọ yìí yóò sọ̀rọ̀ ẹ̀dọ̀gárè yóò sọ̀rọ̀ ẹ̀dọ̀gárè kùrán sọ̀rọ̀ lórí ẹ̀nà wàláàtì takàfún nùṣúzà ùnà àwọn obìnrin tẹ́rù ẹ̀rù orí kunkun wọn pé ṣe ọmọ tí ń jẹ́ orí kunkun àìgbọ́ràn àìgbọ́ràn agídí ọkàn wàláhí súnmọ́bìláì number one problem obìnrin ní nishuz number one problem obìnrin ní kíni nishuz stubbornness orí kunkun tẹ́nìkan bá wá fi ẹjọ́ ìyàwó ẹ̀sùn ìǹtẹ́ kọ̀kọ́ rí number one problem oní nìṣúz. àwọn obìnrin wọn kì í sábà gbọ́ràn wọn èsì sadití. sadití ò bá gbọ́ràn kò bá wa lójijì etí ẹ̀ wulẹ̀ di. ṣùgbọ́n àwọn obìnrin wọ̀nyí wọn kì í sábà gbọ́ràn àìgbọ́ràn wọn ó fẹ́ẹ̀ dọ́gba sí àìgbọ́ràn ọmọ kékeré. àìgbọ́ràn àwọn obìnrin àwọn abilékọ ó fẹ́ẹ̀ dọ́gba sí kíni o àìgbọ́ràn ọmọ kékeré. now kí wá ní oríṣi àìgbọ́ràn tóbìnrin máa ń exhibit tó máa ń demonstrate hàn akọ oríṣi mẹ́rin ni oríṣi mẹ́rin ni oríṣi àkọ́kọ́ tó gẹ́ number one tó ga jù òun ni àìgbọ́ràn ojúkorojú àìgbọ́ràn ojúkorojú nígbà tí ọkọ bá sọ fún aya ẹ̀ pé báyìí lójú ẹsẹ̀ níyàwó sọ pé bẹ́ẹ̀ kọ́ tọkọ bá ní má jáde lójú ẹsẹ̀ ni wọ́n pé màá jáde ah orí kunkun at the peak onu ọlọ́run lọ́jọ́ kí n ṣerú kò ń gẹrú obìnrin bẹ́ẹ̀ láyé mi olówó ọ̀sìn jù ìwọ tó bá gbérú obìnrin bẹ́ẹ̀ sílé o gbé àdánwò sílé tẹ́pẹ́ bó o ṣe ń sọ ní ń dànù lójú ẹsẹ̀ ojú ẹsẹ̀ tó ń sọ báyìí ó sì ń yí dànù àtà táwọn ọmọ tẹ́ ẹ bí lẹ̀ tí wọ́n mọ̀ sọ pé a mọ ọ̀gá náà méjèèjì lónìí. bí dádì àwọn ni bí ìyá àwọn ni. ìwọ tó o bá nírú obìnrin bẹ́ẹ̀ lábẹ́ tó ń pè lóbìnrin ohun tó súnmọ́ ni pé wọ́n ti ru ẹ̀fọ́ fún ọ jẹ ó ti jẹ̀fọ́ wọ́n ti nà níjà bẹ́ẹ̀. ọkàn máa ń sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ rẹ lójú ẹsẹ̀ ní ẹ sínú dustbin ojú ẹ náà wọ́n ti dà bẹ́ẹ̀ sọ fún àwọn rẹ pé ẹ̀yin ọmọ yìí nǹkan báyìí ni ká ṣe lójú ẹsẹ̀ lẹni tó ń pè níyà ọmọ rẹ tó ń pè níyàwó rẹ ní ọmọ sọ pé lóhùn o òun kòtòkòtò ni o ẹ lóhùn o orí kunkun at the highest at the at the peak highest order ó nìyẹn ìwọ tó o bá gbérú ìyàwó bẹ́ẹ̀ sílé ó yẹ kẹ́yìn àwọn ẹbí rẹ kan fura sí ọ pé nǹkan ti sí ọ ẹ̀ ó ti rún ọ mọ́lẹ̀ <laughs> ó ti rún ọ mọ́lẹ̀ orí kunkun yẹn ló ga jù kọ́lọ́n kó là wá ń bẹ̀. orí kunkun kejì tó kéré sí yẹn tó pawọ́lé yẹn ó ní orí kunkun ìmọ̀ọ́mà máa ṣe àṣìṣe ìmọ̀ọ́mà máa ṣe àṣìṣe ọlọ́pàá wọlé yùn òun ò ní sọ fún ọ pé ń tó sọ ò dáa kò ní kó sí ọ lẹ́nu ṣùgbọ́n ń tó ní ó mọ̀ ṣeun náà ni ó tún lọ sí padà lóòtù wa máa ní à ìyá alágbájá ṣé èsè pé o fẹ́ gba nǹkan mi bẹ́ẹ̀ ṣé èpò ń gbá wàhálà torí ayé ò rí ọ nísìnyí o ọ̀rọ̀ ẹ̀kan náà tí mo ní kó o kúrò ń bẹ́ẹ̀ ó tún padà bẹ́ẹ̀ second nu ipò kejì nìyẹn wà òun òun rí póhùn ò tí ì rò mẹ́fọ̀ fún ọ kò tí ì rò mẹ́fọ̀ fún ọ jẹ ó tí ì dìgbẹ̀wù dání àmọ́ tó ní ó mọ̀ ṣeun náà ni ó tún padà ṣe yóò ṣe láti túnṣe ni orí kunkun lòun náà látọ̀dọ̀ obìnrin sọ́kọ orí kunkun ni orí kunkun kẹta òun lọ́pọ̀ wọlé yùn òun tiẹ̀ kò ní máa rìpíìtì nítorí ọmọ ṣe o ṣùgbọ́n ohun tí ó fi sọ́kàn ni pé bí n bá ṣe ń jọ míì kò sí wàhálà bí n bá ṣe ń jọ míì kò sí kí ni kò sí ní tí ó ṣẹlẹ̀ lọ́kàn halẹ̀ náà ni ó ti take it for granted láyé rẹ nu ẹ ó ti mọ́ ti mọ̀ pé ọkàn pariwo náà ni tọ́ba ti pariwo kò sí ní tí ó ṣẹlẹ̀ orí kù sẹ́yìn obìnrin gbọ́ tí mo ń sọ yìí tí n bá ti sọ́tọ̀ wàá sọ orú orí kùkùn wo ní bọ̀wọ̀ ọjà nínú orí kùkùn oríṣi mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ láyé bóyá ọmọ ọmọ ọmọ ọmọ ń kà á ọmọ ń ka nǹkan ọmọ ka mẹ́sàn-án lójú lójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án rẹ ni o lójú ọkọ rẹ ni o jẹ́ pé wọ́n bá ti gbé wá báyìí oníjó tutù wọn náà ti dá padà fún un bóyá kàtígórì ti ẹnu kádọ ọmọ bóyá titi ẹni wípé ọ sọ pé o ti gbọ́ ṣùgbọ́n ó tún rí pt ẹ ó tún rí pt ẹ bóyá ti ti ẹnu bóyá ti ti ẹni yí pé ó nìyẹn bí ti máa pariwo nu wọ́n yìí pariwo ó ti take ọ̀fọ̀ yẹn kan ó ti take ẹ̀ for granted pé aláriwo ni bí ṣe máa pariwo nu òun ó tún tún kínní ṣe nu anytime tó bá ti rí opportunity ló tún ṣe ni ó fi já sí wípé níjọ́ òní ọba wí pé ọ lọ ibì kan kò gbà yọ̀ǹda ọba wí yóò ní mo ti gbọ́ ńgbà bá kú òun bẹ́ẹ̀ ni wọ́n sọ pé mẹ́sẹ̀ ń pariwo nù ìjọ tí n bá tún lóde ń tún lọ. ọkàn tó rí i pé bí oṣù mẹ́ta sígbà náà ó tún jáde ó tún lọ ó tún dé òtún bá ó tún ní àá ah, ah, níbo ìyá yìí lọ eh, wọ́n lọ́n fẹ́ dé wọ́n lọ́ọ̀rí àwọn kan ó eh, ń sì mọ fọ́kọ Eh, ọmọ ọ̀rẹ́ àwọn kan ó ń ṣe fídọ́ọ̀mù ah, obìnrin yìí gbọ́ràn ni bí ẹni kí mo sọ fún un pé tó bá fẹ́ jáde kó gbà yọ̀ǹda eh, ó ti take it for granted ó sì mọ̀ pé bọ́ọ̀n bá dé ọkàn pariwo náà ni ọba tó parí nu orí kunkun kẹrin òun ló sẹpẹrẹ jù òun ló wà nípò kẹrin àmọ́ orí kunkun lòun náà òun náà ni pé tí ìyàwó rẹ bá ṣe ń tí ò dáa tó o sì pé tó o sọ fún un tàbí o fẹjọ́ ẹ̀sùn tí wọ́n ní bí ọkọ rẹ kọ́kọ́ mọ́ bínú o yóò bí ọ yóò bí ọ àmọ́ lẹ́yìn ẹ̀bẹ̀ yẹn inú rẹ̀ ò ní dùn lẹ́yìn ẹ̀bẹ̀ yẹn inú rẹ̀ ò ní ṣe kí ni inú rẹ̀ ò ní dùn orí kunkun ni. jọ bí ọ pé ẹ má bínú sà ẹ àbọ̀ ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. tó ṣe bí bóyá bíbẹ̀ tó bì ọ́ yẹn ọ gbà pé òun ṣe àṣìṣe kò gbà ó kò gbà ẹbí tó ti mọ̀ ni pé lẹ́yìn ẹ̀bẹ̀ tó bí ọ̀ fóun ní ṣe bẹ́ẹ̀ mọ́ yẹn Your your mood ẹ̀ máa change inú rẹ̀ ò ní dùn yóò máa kájọ nulẹ̀ kò ní rẹ́rìn bó sì yẹ kó rẹ́rìn tó bá fẹ́ kí ọ kò ní wojú rẹ̀ ó lè máa wo sánmà torí pé inú rẹ̀ ń bàjẹ́ pé ọ sọ pé n tó ń ṣe ò dáa àmọ́ kò láyà kó dà sí ọ lá kó kó kó dá padà fún ọ lójú ẹsẹ̀ kò láyà rẹ̀ àgbọ̀rọ̀ mi yé kò láyà rẹ̀ yọ wá fi mood ẹ́n yọ mọ̀ sí gángan gángan gángan àwọn tí wọ́n ti ń ẹ̀sìpírẹ́sì irú nǹkan bá wọn ti mọ bí máa ṣe. so mo ní ọ̀pẹ́ yìí obìnrin nìsín tí wọ́n bá ń sọ pé obìnrin sorí kunkun ẹ ti mọ kàtígórì tó tó pín sí ó pín sí mẹ́rin àkọ́kọ́ orí kunkun ni nígbà tọkọ ẹ bá sọ̀rọ̀ tó dá padà fún lójú ẹsẹ̀ wá tó kó fún padà tó jẹ́ òtútù ìwọ gangan ni ìwọ gangan ni àgbà ẹ o ìkejì olè tó ga sí wípé ọkọ ẹ pè ọ sákìyèsí olóòtú gbọ́ ó tún dọjọ́ kejì ohun tó náà gbọ́hùn ó tún ṣe ọkọ ẹ tún sọ ó tún dọjọ́ kẹta ó tún ṣe second class ọ̀pá nìwọ́ wà hùn first class ọ̀pá aburú níbi orí kunkun níta kọ́kọ́ ìwọ lọ wà ní second class ọ̀pá sọ̀rọ̀ so, wá ní second class ló wà olè tó ga sí wípé ó gbọ́ ṣùgbọ́n ó rí ọ nírì pé bọ́ọ̀n bá tún ṣe ń jọ míì kò sí tí ó ṣẹlẹ̀ títí ò ní wà kò ní wà frequent kò ní wà frequent yóò máa jẹ́ kátẹ́gùn mọ́ fẹ́ sí dáadáa tó fi fẹ́ tó ti fẹ́ gbàgbé tíjọ́ òní ọkàn mọ́ ní ah bẹ́ẹ̀ ni pé ń jò ní iná ó lọ ibì kan tí mo ní ọmọ lọ bẹ́ẹ̀ ni pé ń jò ní o ṣe nǹkan báyìí tí mo ní kọ́ ọmọ ṣe é obìnrin èèmọ̀ gbọ́ràn yáà ní ẹ ẹ̀yin náà alátẹnumọ́ nìyí alátẹnumọ́ nìyí ẹ̀yin ẹ̀tún rántí ti inú january olórí kunkun obìnrin máa sọ bẹ́ẹ̀ olórí kunkun obìnrin máa sọ pé ọkọ òun látẹnumọ́ jù èéṣe sí wọn náà tẹ̀kọ́ ọkọ rẹ for granted ìkẹrin òun wá ní pé kò ní lè dojúkọ kò ní lè máa rìpíìtì ẹ̀ kò ní lè take for granted ṣùgbọ́n lójú ẹsẹ̀ tó pè sákìyèsí inú rẹ̀ ò ní dùn ó ti rí inú ìṣesí rẹ̀ inú rẹ̀ ò ní dùn torí pé o ti mọ nọ́mà nọ́mà bí ṣe máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ torí pé ó ṣe mistake ọwọ́ àpè sákìyèsí ni ó bá dàbẹ́ ni pé ọ̀fọ̀ ṣẹlẹ̀ sí bí ìgbà tó fọ́ ṣẹ̀ ẹ́ ń lè wá tèkì 24 hours minimum of 24 hours so nígbà tó bá rí i pé ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lọ ó lè padà wàá bọ́kọ́ ní ẹ ẹ ṣẹ̀sì ń bínú sùn náà ní à èmi ò bínú sí ọ ìwọ lọmọ fọ̀tò sí ọ ó ṣe ń tí ò da a sọ fún ọ ọ̀wá ń kájọ bẹ́ẹ̀ ni pé ọ̀fọ̀ kan ṣẹlẹ̀ sí ọ ní orí kunkun náà nìyẹn náà kí wá ní solúsùn orí kunkun Quran ti sọ wàláàtì takafun nìṣúzàhùnà àwọn tí ẹ̀rù orí kunkun wọn tẹ́rù wọn báyìí pé ah, ah, obìnrin stubborn náà fáìzùhùnà fáìzùhùnà nǹkan àkọ́kọ́ ẹ sì wáàsí fún wọn ẹ pè jókòó ẹ wáàsí fún un ẹ ṣe wáàsí fún un kí lọ́lọ́run sọ kí lànàbí wí ẹ ṣe fún un. tí ó bá gbọ́ tí ó bá gbọ́ wádìrí ibú ohun nà ẹ lù ú. lílù yẹn kì í ṣe lílù tí ó lè lára obìnrin kì í ṣe lílù tí ó fàpá sí obìnrin lára kì í ṣe lílù tí ó dáràn kì í ṣe lílù tí yóò fa awọ ara ya à ń bọ̀sibọ̀sí lè tó máa kán eegun obìnrin lílù pẹ́ẹ́pẹ́ ni tí òǹkà rẹ̀ ò sì ní kọjá mẹ́wàá at the maximum.